لكم إن كنتم تعلمون وإذا قضيت الصلاة فانتشروا في الأرض ولتبوا ولتبوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفدوا إليها انفدوا إليها وتركوك قائلا قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الراسكين Allahumma rahamna bil Qur'an. ààrẹ ni pariwo ọlọ́run ààrẹ ni wí mọ́ni. Allahu akbar. mẹ́sẹ̀ rọ mọ́jú fọ́ mú gbogbo nǹkan ṣe ọlọ́mọdé ọ̀sẹ̀ yìí láéláé. àmín. alájọ àtàjù ní nàá má bínú nítorí pé ìdílé lẹ́ẹ̀kan sí. bẹ́ẹ̀ni. ìgbọ̀wọ́ Al-Qur'an lọ́wọ́ yín torí déédéé tá a wá ṣe yìí awádìí rẹ̀ bẹ̀ fún ni awádìí rẹ̀ bẹ̀ fún ni àwọn fún àwọn ọlọ́ọ̀bẹ náà gbogbo òdìdé tẹ̀ ti dé látàárọ̀ lẹ́nu gbogbo ẹsẹ̀ kẹsẹ̀ tẹ̀ gbé ọlọ́ọ̀bẹ fi ọlá dára ẹ̀ fún mọ̀mọ́ ni ọlá báwọn èèyàn sáámi mọ́. gbogbo ẹsẹ̀ tí gbogbo àwọn ọlọ́ọ̀kún gbé abẹ́kọ́lọ́ fi máa kọ́ ládá lẹ́lẹ̀ fún mọ̀mọ́. ẹ̀dá mi ó máa lọ òkè. Amina. Abáwa Dawud, ẹ dábàá àwọn ànsọ́rù díìnì láti ilẹ̀ kiri yẹ́yẹ́ àwọn yàrá ti dókòó sí abẹ́ tẹ́ǹtì fẹ́ràn alájọ ọ̀tà jùdí. èmi ò mọ̀ bàbá burú kan tó wọ̀n ṣe yìí ó pẹ́ ní báwọn olùkọ́ burú ṣe wọn ọlọ́jà burú ṣe wọn. ó yà wọ́n ìkọ̀ háìní ó gbọ́ wọn lóòkú ẹni báwọn olùkọ́ burú ṣe ọlọ́jà burú ṣe gbogbo wọn. ẹyin owó àlùkò háìní alájọ ọ̀kan làwọn lè

Eh, wákàtí kan lásìkò tá a lò àkọ́kọ́ sí wá sí àkọ́kọ́ àkọ́kọ́ wá eh, a àwọn alájẹ wa misbahudeen oríbadégún ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ sí wá sí àkọ́kọ́ bismillah. bismillah baba. ẹ má bọ̀ gbogbo wa àsításìse méjèèjì àmọ́ gbogbo eji àsításì méjèèjì alájẹ oríbadégún ló kọ́ sí méjèèjì wákàtí kan ni. wákàtí kan méjèèjì. Hmm. lẹ́nu kíjí mò ń pẹ́ ni. lọ́dà gẹ́gẹ́ bí àṣẹ látọ̀kì látọ̀dọ̀ bàbá wa ìmáàmù wọ́n ní àwọn alájẹ wa káàbì bí ẹsẹ̀ ń wọlé bọ̀ náà kí a bá ti kí ẹ bàbá tán kí wọ́n wá gba máìkì kí wàásì àkọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin ọgbọ̀n ṣẹ́jú tí ò ní jọgbọ̀n ṣẹ́jú lọ. wọlé nù. Yakite Simona Mali, wàlá yàhàlù náà jájú dùyọ́ nẹ́ẹ̀. الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد هو إله قاهر إله مليدون كل ìjà sílẹ̀ ẹ̀dẹ́kun torí ọlọ́run ibi bàbá ìmáàmù lẹ̀ kírun àti kọ̀rọ̀ àti kọ́ńdú máa fi kí gbogbo àfáà tó wá láti kírun ẹ wà á iná ìyá tí gbọ́dọ̀ pàmàdó fóònù. ọ̀nà tó ní ìsìnkì yìí ẹ̀dẹ́kun torí ọlọ́run bàbá wa láti òdèrè mọ ẹ bá lọ ṣéèkù fún wa. ṣéèkù. yàkú bàbá olórí ọmọ aráàbà bàbá bá fàyà àti àgbàlagbà asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. يعجل الله عقوبتهما في الدنيا قبل الآخرة ولا لهم كجو bí léèrè ẹyọ kan náà mo ní ìdí ń bẹ ó ní òkú kùlìwàlì dẹ́yìnì kéèyàn ó ṣe ẹ̀yà ṣe bàbá ibi gbogbo ara kàtà jùlọ yìí ábìdùn dàkíyùn wàrà òun ábìdì ẹlẹ́sìn ọlọ́run ni ìyẹn náà fìlà lọ ọjọ́ tó ti lọ àtàsìkò tí mò ń wò ni ò ní jẹran àdìsí yẹn láti pilẹ̀ màá kà kí ẹ̀yà kan màá fi parí rẹ̀ ẹ̀yin bàbá wa kí là ń bù káàtà lára yín juraij arábìnrin lam yatakallam fil mahdi ó láwọn tó sọ̀rọ̀ lórí ìtẹ́ àmẹ́ta kan wà nínú wọn ó wá dákọ̀ sọ́híbù juraij ọ̀rẹ́ juraij ó pè lọ́rẹ́ juraiju tó yóò sẹ́ni tó lè dọ́ra ramadana àfonìkan òun náà gbogbo ayé ti kọ̀yìn sí dùrẹ́jù ábìdínì dùrẹ́jù ń sin lọ́hùn àmọ́ ìtàkàdà sọ ọmọ àtàn ó lọ kọ́lé ìjọsìn sẹ́yìn ìlú ìyá rẹ wá ní fìtínà nulẹ̀ ìyá rẹ ní wàhálà àtijẹ àti ló bá lọ bá jùrẹ́jì àti bàbá wa ń sàdá fún àwọn awolẹ̀ ẹ máa rọra ọlọ mẹtùrẹ́jì láàyè tó wà orin sẹlọ́nì kò ní nǹkan kan tó fẹ́ gùn ó bá dùrẹ́jì ìṣe náà fìlà lọ́wọ́ ó wá pé pẹ̀lú ohun ìbànújẹ́ yẹ́ dùrẹ́jì oh. dùrẹ́jù ọmọ mi dùrẹ́jù dín yẹn náà fìlà lọ ó ní ayé rọ́bù olúwa mi ò ummi wasalati. ìwọ ni kírun fún lọ́wọ́ ìdí yanábìlà fún lọ́wọ́ ó ní màmá mi ní pè mí bàbá wa alhaji abdulgani ládòkè robo mò ń kí yín ó ní bàbá mi ní pè mí irun ni mò ń kí bàbá mufasir bàbá naibu imam ìtumọ̀ padà sọ́dọ̀ yín ẹ̀dẹ́kun ó ní irun là ń kí lọ́wọ́ yìí. Mama, ní pè wá yìí ó ní ọlọ́run là á kọ́kọ́ dá lóhùn náà kò bá dá yàrá lóhùn kì í bẹ́ẹ̀ ṣe ń wọn ọ̀ràn àyàn ẹ wo sẹ̀ríà èèmọ̀ tí ó ṣẹlẹ̀ ìyá padà sí gbòòrò ìgbà tó tún ṣe díẹ̀ fàdámà kàánà lè gbádùn ẹ wà níbi ìwà Muhammad ẹ wo kéwu ó ní bọ̀ tún dídọ́ kejì ìyá rẹ̀ tún wá ó tún bá yín tún ṣe náà fìlà lọ́wọ́ ó tún pè é pẹ̀lú agolo ìfọ̀ ìsìn ẹ̀ ẹ mọ tó tún ṣẹlẹ̀ jùrẹ́jù tún dáhùn ó ní Wùmí. ọ̀sán láti. màmá mi ń gbẹ̀mí ìjọsìn fọlọ́ńlá òtún dáyà rẹ̀ náà ilé náà ṣẹ̀ ń gbọ́ ọdún di ìjọ kẹta ìyá tún padà wá ìyá bá wọ́n lépè ẹ̀wù ọlọ́run ọlọ́run ní sìn lọ ọlọ́run ó padà gbọ́ àmẹ́pẹ́ ìyá àrí ó kọ̀kọ́ mú ọ ná ẹ̀wù ìmọ̀ ọlọ́run ìyá ní aláhùnmá ìrí ọlọ́run lẹ́dùnmítìhù májọmọ yóò tí ì kú àdá túríyàwó wújú àlìmọ́ mísáàtì. wọ́n ní bó ṣe gbọ́dọ̀ mọ́ ni àwọn aṣẹ́wóbìnrin gan tí ó gba aṣọ yìí ara rẹ̀ tí ó yà aṣọ náà la bá ń fi dẹ̀ wo ẹ̀rí nǹkan ìnáwó ń sọ̀rọ̀ nínú ìlú ẹ̀ máa ń ròyìn jùrẹ́jì èèyàn tó tóbi ni ẹlẹ́sìn ọlọ́run ni. majestically jùrẹ́dúró wò sáà kan torí spiritualism rẹ̀ làwòhánìyà rẹ̀ ó ti wà lókè ọ̀rẹ́ ti wà intoxicated tẹ̀mọ̀ tí ó jọ máa ṣe wá ni ó ti kú sára lóbìnrin ibà ń lọ ló bá rí dáradára kan lẹ́gbẹ̀ẹ́ lé jùrẹ́jì ilé ìtọ́sìn rẹ̀ dáradára rí èèyàn ló dá àtọ́ báyìí ló bá súnmọ́ ló bá bá ṣe tọkùnrin ṣe pẹ̀lú obìnrin ló bá lóyún ìgbà ó lóyún ó kọjá sínú òòlù ló bá ń lọ ìrònú ń dàgbà torí ọjọ́ tó ti la nígbà oyún kóṣù mẹ́sàn-án ó lọ ọ̀dọ̀ àwọn èèyàn ara ó ní bẹ́ẹ̀ tó ká dójútì ni ìdójútì náà ló ti dé yìí ó lọ́ọ́ dójútì. mo bá ń pèpè mára rẹ pé wò ní ọlọ́run ni wọ́n ọmọ tó bírè láti bí ìsìnà ó lé mi Ádámù sọ́mà àtẹ̀wò. Oh. Wọ́n wọlé ìjọsìn rẹ̀, wọ́n sa úhù dọ́rìbà má fi lúlù yín lọ́rùn ìrẹ́jù ń pariwo kílẹ̀ ń nà mí sí wọ́n láti wọ̀ lọ ọlọ́mọ ààrí ọlọ́run náà ni ó tún padà gbà á wọ́n ní dàrún ní ẹ fún mi ní ìṣẹ́jú péréte àtàlà fàlù òsàlìrà àtẹ̀yìn kàfífà táyẹ̀nì náfìlà nígbà òde torí adá tó ti lọ tọ́ àná wú fi bá tìǹhì wọ́n lọ jalè kaná níbi inú rẹ̀ ló bí ọmọ léèrè wọ́n Abuka, tani Baba, rẹ ọmọ kékeré filimahadi tó wà nínú kírẹ́dù tó wà nínú tẹ́ ọmọ sọ̀rọ̀ bàbá àpamọ́kẹ́ wà bẹ́ẹ̀ máa wọlé ọmọ sọ̀rọ̀ wá láti inú tẹ́ ó ní àbí rọ́ọ̀rì gàdẹ́mì ó ní dáradára ń bàbá mi. Ah! àwọn èèyàn yòókà bìlú nàlẹ àrùdọ ní táàtì kọdà níhì wọn kì í sì rẹ wọn kì í sì lọlẹ lé lọ́dọ̀ rẹ̀ áá ah! ìwọ lọ ṣe báyìí ìwọ lọ tó báyìí wọn làwọn ò tún lé ìjọsìn rẹ̀ gbọ́ ṣé ẹ máa pépè ìyá rẹ̀ kọ́kọ́ mọ òkun tó tó di pé gbàdúrà rẹ̀ ní parí mo fẹ́ gúnlẹ̀ bàbá tí báyìí jẹ rí wọn lọ́ọ̀kan kí la bùkátà lára yín gbogbo ọkùnrin tí yóò bá sí lálọ́yọ̀ tó bá lè náwó bá a ti pọ̀ tó yìí wípé ìyá mi gbádùn mi jùyàwó mi lọ. Eh, ta ló lè sọ mo wà lọ́dọ̀ ẹnìkan wọn sọ níbi tí mo ti kúrò ní ìsìn lọ́dọ̀ Alámísì ìyá arásọ̀ kalẹ̀ wá látòrí ọ́stíà ó fẹ́ gbowó tí fi ra nǹkan lọ́jà Alámísì ẹ̀ máa tó ṣẹlẹ̀ ó bẹ̀ lálejò lọ́dọ̀ ìyá bàrà látòrí ọ́fíà bí ìgbà mẹ́jọ ìgbà tí ìyá padà wá wọlé ó ní màmá mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jẹ́ wọ́n mú ìlàjẹ̀ kí ló tẹ̀ ń pariwo kí ló tẹ̀ ń kalẹ̀ kun ló bá sì kọ́ bá kò àpò méjì àbọ̀ náà nìyá rẹ jẹ́ ó fún ìyá rẹ lápò méjì àbọ̀ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ìyàwó rẹ wá múra tán ní wọn kì í ní mẹ́sàn-án mẹ́wàá honey sweet heart bèbí bẹ́ẹ̀ tí ì pè wá gbogbo ẹni tí ó mara alábàkúfà bàbá tí gbogbo àwọn ti funfun yìí náà bèbí náà ní sẹ́ka ẹ̀ka tẹ̀ ń wá ní orí ẹ̀lẹ́ wà bẹ́ẹ̀ mọ́ bẹ́bí náà sì nìyí torí ọjọ́ tó ti lọ ẹ bá ń wọ aago ìṣẹ́jú kan tó kù ẹ̀yin jàmá àtẹ wà níkàlẹ̀ bàbá tajudeen ọlásùnkànmí ẹkú délé yá ọlọ́run ààyè tí wọ́n dí ọlọ́run kó bá wa dí wọ́n kálukú hmm. ọ̀sẹ̀ fi dáhùn ara rẹ lẹ́lẹ̀ báwo ti máa ṣe rèé a padà jó báyìí a sì mọ ibi tí ìyá wà eh. àbí ta ló lè na wọ́n débi tí ìyá wà rè bá a bá gbóòkú ní ìgbékúgbé fọlọ́ sọ́dọ̀ wọ́n gbà nígbàkúgbà lọ́wọ́ wa ẹ̀yin jàmá lọ́jọ́ jimá ájìtàjù dín lọ́jọ́ jimá báyìí ànábì ikú mímbà yìí. ó sọ pé àmì. ọdún tó yí ìpele kẹrin ọdún ní àmì ọdún jókòó lórí mímbàrì ọdún ní àmì ọdún sàmì àti ẹwà jimá wọn lànà bí ìyá wèrè gbé kó lónìí àdìgbà wọn kẹfìrí ń sọ àbóṣẹlẹ ni kí ló dé ànábì wá fèsì ó ní bóun ti ń fún ojúdojú lọ gazala oh. jibirilu alaya, min fawqi sab'i samawat. ọlọ́run ní sàdúrà mẹ́ta tó ṣe déédéé pé mẹ́ta ó sì ní tí ìbá ti ń ṣe kọ́ máa sàmí oh. ẹ̀yọ̀ kan náà ní í mú ń bẹ̀ onírọ́gímù àǹfìràjùlẹ̀ ó ní kò ní í sí rárá yọ tó bá dáa fún láàárọ̀ kò ní í dọ̀sán oh. tó bá dọ̀sán kò ní í dalẹ́ ọjọ́ wa dalẹ́ kò ní í mọ́júmọ́ wa béèrè pé èpè pọ̀ ó ládùúrà ni talentum onímọ̀ ní àdèràkà wáàlì dáìhì àhàdáhùn máa. ẹ ti chairman ipman fún gbogbo south west ẹ ti ráyé oh. ẹ wá ráyè mọ́ mo fẹ́ bẹ̀yìn nítorí ọlọ́run àkọ́kọ́ ẹ̀bẹ̀ ni pé ẹ̀sìn yín ẹ má jẹ́ òye gẹ ká jèrè láyé ẹ tún jèrè lọ́dọ̀ ọlọ́run èyí lè jèrè láyé tí ó tún jèrè lọ́dọ̀ ọlọ́run ẹ ti mú ìwọ̀ ìyá wá mẹ́sẹ̀jì ẹlẹ́ẹ̀kejì ìkírun dọwọ́ yín àti àwọn akẹgbẹ́ yín bíbí ti wà inú hmm. ẹ̀ ò rí bí ìlú ṣe yẹ kó rí wà máa fábínú lè àríjáàyè ìlàlà rìjàlùhà. ìlà rìjàlùhà. wàhílà fọlá fọdílò lè tóró bìnnà látóró bí. wàhílà fàlà fọdílò lè tóró bìnnà látóró bí. àdìwọ̀ ti jẹ́ gbogbo àpáta fẹ́ràn yín kí ló dáa fi fẹ́ràn yín. I Aribe, a leader, is a servant of all people. Allah. Why are we deceiving ourselves? Yorùbá ń tara wa. And you don't tell bẹ̀rẹ̀ rẹ̀ lórí lórí Sayyidul Qawmi Khadimuhum. Olórí wọn sáfù àwọn èèyàn ni. Àwa rí lára yín. Generosity yẹn ń bẹ lára yín. Ẹ bá a to lùí ìlú yìí ń dahoro hmm. lọ kí ló dé gbogbo united empire need wa no is an island you need people to succeed your ability to get people to your side ara integrity rẹ náà ni ẹ remember two places in the hereafter ẹ rántí ilé méjì tí ń bẹ lọ́run láyé oríta mẹ́ta wà láyé oríta mẹ́fà wà láyé oríta mẹ́rin wà lọ́run oríta méjì péré ní bẹ àdárù dárù nàìmí ìní àmìlí tàbí máa lórí bílí ìlàhà oyin khalafut afannaru. Wọ́n ní máa ń lá. hereafter, Lord. the hell and the paradise. All I can say here is that the choice is yours. Ọwọ́ ọwá láàfin kọ méje mọ́. Ẹni tí ò bá lálẹ́, àfàkó tí rọrí. Wọ́n gbọ́ lẹ́nu bàbá wa Orímádégún. Wọ́n ní àfàkó tí rọrí hmm. tó lóun ò lálàá rí. Ẹbí ẹ ń tún lu ẹni lù ú ṣe gbogbo yín ẹ padà ẹgbẹ́ àwọn tọ́lọ̀ ń so mọ́ yín ẹ wá bá a tún lu yìí ṣe ọlọ́run kó bá a tún lu yìí ṣe. lórí ìmọ̀ yín láṣáájú ẹ kó àwọn èèyàn mára bẹ́ẹ̀ tí ń ṣe kò sẹ́ni tó sá fún yín ẹ dákun torí ọlọ́run sílàtò ráhìnì alẹ́tì ìlàtú sọ́lú ìlà bìhìmá. ẹbí ẹ má jókòó rè ó dá lọ́wọ́ yín ẹ má pé bàbá mi ti lọ ìyá mi ti lọ ẹ kó àwọn ogunlọ́gọ̀ tí ń bẹ lẹ́yìn yín ẹ sọ wọ́n déèyàn ẹ sọ wọ́n dọ́lọ́lá ọlọ́run ní sọ̀yìn déèyàn ọlọ́run ní sọ̀yìn dọ́lọ́lá aláàbí wọn Tajudeen èsì ń bùkún ẹ̀jẹ̀ tá a bá bí tẹ́ ẹ̀ lè dáhùn nítorí ọlọ́run báwo náà lẹ́yìn náà ṣe dínkù tẹ́ ẹ̀ wọ̀nyí ẹ dákun ṣé wo eyín ló pọ̀ tó bẹ́ẹ̀ tẹ̀bi dépò tẹ́ ẹ wọ̀nyí tó ah. gun yín ló pọ̀ tó bẹ̀ tẹ̀bi dépò tẹ́ ẹ wọ̀nyí ah. ṣé ọlá ṣé àdúrà tí bàbá ṣe ló pọ̀ tó bẹ̀ tẹ̀bi dépò tẹ́ ẹ wọ̀nyí ah. sọ́mà àfa ẹ̀nìyí ni sọ́mà wòlíì nìyí ni subhana rabbika. العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين شكرا جزاكم الله خيرا alájà ọ̀rọ̀ lọ́mọ lẹ́yìn ìgbà tí àbàbá wa oníwàásí àkọ́kọ́ ti ṣe wáàsí torí back to back láṣẹ. bẹ́ẹ̀ni. kí n máa fi àfáà mi tí wọ́n ṣe wá àṣeéṣe kí n máa sìn wọ́n lọ bẹ́ẹ̀ ṣe lọ pé kárántì ilé òní àkan ilé táwọn máa ti ó pè é lóòjọ́ kò sí káàsán kò sí kárẹ́ kò sí akó òwúrọ̀ ọ̀rẹ́ mi kò sí máa sọkọ́ ọrùn káròde kò sí wá sí. bẹ́ẹ̀ni mo gbogbo ọmọ olóògùn pátápátá. ọkùnrin obìnrin gbogbo yín mo kí ẹ kú àsẹ̀yìndé mọ̀mọ́ ọlọ́run bà màmá lẹ́rú àmín ọlọ́run sekún fún wọn àmín ọlọ́run gbàbọ̀ wọn máa kí gbogbo akábíyèsí wọn jókòó síbi ní gbogbo yín mo kí o ìgbà yóò ní dàrú àgbà yóò ní dàrú yóò ní kò sì ní dàrú lágbára ni ti orí yorùbá yẹn ló sì àwọn kan tí ìṣẹ̀lẹ̀ dé bá bèbè tẹ́ bá lórí múmbàrí àwọn okọ̀ kan la mọ́ sábà gbọ́ àìgbọ́ kan àmọ́ gbọ́ láìgbọ́n àmọ́ gbọ́ láìyá àmọ́ gbọ́ alíbaba àmọ́ gbọ́ láọ̀rẹ́ àmọ́ gbọ́ láìgbé sí ọ̀sán láàbúrò ni ah, eh, torí àsìkò mi ní tu ó ti yé bàbá mi ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá bímọ láàárọ̀ yìí níbo lọmọ yẹn wà lánàá òkúta ṣe sáyé láàárọ̀ iṣẹ́ ṣé inú ayé ló wà ní àbó wà lọ́run yìí sí bàbá sọ fún wa ni pé ọmọ tá a bí láàárọ̀ yìí inú ayé ló wà lánàá àmọ́ kò tí ì láàyè láyé torí pé kò mọ kò níyè nípa tí ò yè láyé òkúta ṣe lẹ́nìí kò láàyè láyé mọ́ torí pé iye rẹ̀ nípa ayé ti tán ìtòyé lókùn tí ó jẹ iye ìfún gbogbo ata àjókòó síbí lónìí ó lè já àárọ̀ tẹ́yẹ orí báyìí tí ò sì ní rálẹ́ mọ́ ẹ̀dá sì máa rálẹ́ tí ò ní ràárọ̀ kókó wá gangan lọ̀rọ̀ níbo lọ́lọ́wọ́ parí ọ̀rọ̀ mi sí ni ìmáàmù tó ń ṣe wá sí ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gbogbo apátápátá à ń bá lọ báyìí à ń ṣe lọ báyìí à ń da fírì àbẹ́là gbèsè ayé wa o wọ́n ti tà kalẹ̀ ẹ má tà lọ́sàn-án ó kàn wé èsì ẹ̀mí àbẹ́là àbẹ́là ní tùmọ̀ sí kí là ń fa abẹ́là wa sí ẹ máa bá mi sọ fáwọn ìyá wa lọ́pọ̀lọpọ̀ gbà alárìnkálà wa àkàlà àfàlà àti lọ́lé kí olè àmọ́ rí bẹ́ẹ̀ wá. bíboro wọn ṣe máa sábà funfun lọ́wọ́ àárọ̀ báyìí wọ́n ń pààrọ̀ ẹ̀ lálẹ́ o. bíboro àwọn ìyá mi ṣe máa sábà funfun lọ́wọ́ àárọ̀ báyìí bàbá wọ́n ń pààrọ̀ ẹ̀ lálẹ́ àgbàlagbà lẹ ilé máa jáde àwọn jáde wọ́n ń pààrọ̀ ẹ̀ lálẹ́ sí nǹkan míì ẹ sọ fún wọn ìyá máa ró nígbà sẹ́láyé o kò sónígbà ìsìn o bí ẹ bá ṣe ayé ilé òtún ìbámu ìsìláàmù kúrò láyé gbogbo tó bá ní láyé kò ní fi díwájú ọlọ́run ẹ máa bá mi sọ̀rọ̀ àpapàá jùlọ fáínàlì torí àsìkò ọdún tí ń bọ̀ wọ́n dìbò lọ́sùn ní november six lọ́dún yìí oṣù tí ń bọ̀ wọ́n á dìbò ní anambra wọ́n ní pé tá àmọ̀ náà mọ̀ àmọ̀ pé ẹ ti ń ṣe gbà wọ́n lè bí ń pani ẹ̀bẹ̀kọ́ ni ẹ̀dá mọ̀ kan november six tí ń bọ̀ lánàá ń bura ẹ̀jẹ̀ ó sàn ní títí tó ju omi ẹnu ẹ̀rọ lọ ẹ̀jẹ̀ àwọn ọ̀dọ́ ní Anambra State àti lọ́sọ̀ àti lọ́yọ̀ bá bá dìbò ẹ̀jẹ̀ tí ó sàn lọ́nà yóò ju omi tí bẹ́lẹ̀ lè rọ lọ. bẹ̀tẹ̀ ó ṣàkíyèsí ṣe bí méjì náà ní igi tí bẹ láyé ọ̀tọ̀ ní igi ìrèké ọ̀tọ̀ ní igi tá a fi lágbà rẹ̀ àmọ́ àti igi ìrèké àti igi tá a fi lágbà ìrèké wọ́n jọ ní bùkátà sómi wọ́n ní bùkátà sóòrò wọ́n ní bùkátà sáfẹ́fẹ́ nì bẹ̀tọ́ ló kó bá dé nu ọgbà tó bá rí bíta fi lájà rèké tó bá fẹ́ sùn lérèké yóò tó yọ dànù pẹ̀lú ìbínú. ẹ sọ fún àwọn ọmọ wa. tó bá dàbí ẹ̀kọ́ jagun lónìí ẹ mọ̀ sọ́ra yín di wèrè lẹ́yìn olóṣèlú. ẹ má bá a bá a sọ̀rọ̀ bàbá mi wá sí ẹ máa kírun ẹ máa gbàwẹ̀ ẹ má bá dínkù tẹ́gbà ló wákàtí méjì ẹ máa fi wákàtí márùn-ún àti wákàtí kan bẹ̀ ẹ máa kírun ẹ máa gbàwẹ̀ ẹ má dínkù ẹ má báwẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn olú ayé wọlé. wọn wọlé àti gbajúmọ̀ ni àtàtà mẹ́sàlẹ̀ àti kẹlẹ́ gbogbo abájáma ṣe lọ ìwà ẹ̀kọ́ nítumọ̀ ẹ̀rú sí ń báyàn ọlọ́sì bẹ̀yìn tẹ́ gẹ́síwájú fún wa bẹ̀yìn tẹ́ tó wá gẹ́sì ẹ̀ dàpẹ́ bá bójútó rẹ̀ sí bàbá kábìlì ó sọ́ọ̀sì ẹ bá gbọ́ program tó tọ́sí lórí rédíò láàárọ̀ yìí. lọ́sẹ̀ báyìí àtẹnìkan jẹ mùkásù àbí kan láti jẹ mú sílẹ̀ Yorùbá bàbá mẹ́sà ti bọ́ntì fíìdì yan ọ́fíìsì yìí ni ó ti wá di wàhálà kí lọ́ba ń dá sí sí ẹ bẹ́ẹ̀ yà fáàlẹ́ lọ́rọ̀ ẹ̀sìn ilé tá a máa ṣẹ̀ṣẹ̀ ara wa lórí rédíò náà kí ló kà yẹn ṣe fi sùn tọrọ iná bàbá ni là á ṣe máa jà ní Ṣakí kí lè máa gbóná lọ́yọ̀ọ́ kí wọ́n fa kí wọ́n àmì kí lè máa gbóná lọ́gbọ́n máa sọ kí wọ́n fa láti wá nítorí òun àgẹ̀wé tiẹ̀ bẹ́ẹ̀ ẹni gbòmúnẹsẹ̀ tí wọ́n sọ fún yẹn ní sísí tọ́kànnù wọ́n ṣe kásòkò dèèyàn lọ́kọ́ wọn sọ pé lágbègbè wa ti kéyìn náà kákọ́ ẹ̀sọ́ bá rẹ̀ káwọn ojú lọ́wọ́ ẹ̀sìn. ààrẹ ni pariwo náà ni. lọ́dọ̀ ọ̀rọ̀ bójú tó ní làákà yìí náà lórí rédíò làwọn gbèsè ara wa. wọ́n yẹ mú filẹ̀ yorùbá wọ́n yẹ mú filẹ̀ yorùbá èmi náà kàkà bẹ̀ bẹ̀ nítorí àsìkò tí ò sí báwa náà bá kọjá ayé àsìkò tán fún wa àbùkù tún dénú wọ́n àsìkò tún máa padà sọ́dọ̀ àwọn àfáà náà ètò méjì péré tó kù àárọ̀ àwọn ọmọ náà kú ẹ̀ ń dáwọn ọmọ náà kú ni wọ́n ń dá nǹkan wọn ṣe láti gbàtà tún pè wọ́n nígbà tá a ṣàdúrà bẹ̀rẹ̀ àwọn nìkan la pè tán dáhùn nígbà tá a ka kùránì àwọn nìkan la pè tán dáhùn ṣùgbọ́n ẹ̀ tá a bá ṣe ń sìn yín láti bá mi ṣe àkànṣe àdúrà lẹ́yìn eléyìí a lọ sórí lábà mẹ́nu gbogbo àwọn tí a wá dé ọ̀rẹ́ ọmọ náà kú pátápátá láàjọ dìde ńgbà tá a bá pe àwọn ọmọ náà kú láàrin ìṣẹ́jú péréte tá a fẹ́ fi ṣe àfẹ́ kí gbogbo àná kájọ yọjú sáwọn àfà ká lè tètè lọ sórí rábànà ọlọmọsàdì oyè wa ẹnì sọ mbẹ kó o ní ká ṣe rìn. wọ́n kí gbogbo ọmọ lóòkú yáyá. wọ́n ní kí gbogbo ọmọ lóòkú ọmọ bọ̀ látọ̀rí bàbá wa alájíwá tajudeen. alájíwá tajudeen. bí a bá ti bá a bá ti pè wọ́n. ibi tá a dé yìí. nàmú. ibi tá a ti gbowó fáwọn àfáà ni. bó ṣe rí nu. tó sì jẹ́ pé kàṣùlá.